ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد يا عباد الله اتقوا الله تعالى واعلموا ان من مقاصد الشريعه الاسلاميه حفظ النفس لقوله سبحانه وتعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه والعالم وعاد له عذابا عظيما وقال سبحانه وتعالى أنه من قتل نفسا بغير نفس أو فساد في الحرب فكأنما قتل الناس جميعا واعلم عباد الله أن الإنسان لا يملك النفس ولذلك قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بحديدة فحديدته بيده توجه بها ببطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن شرب الخمر قتل نفسه فهو يتحتاه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن تردى من جبل فقتل نفسه فهو يتردى في النار جهنم خالدا مخلدا فيها أبدا متفق عليه. هذا هو àlékùnkẹ́ rẹ̀ orí ajẹ́jẹ́ náà rẹ̀ ọ̀rọ̀mọ́sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam inú àtàlẹ́bà Muhammad nígbà tí àlẹ́bà ń bá wọn sọ hábà bá bá wọn sọ̀rọ̀ àlẹ́bì ni a máa ní síwájú òun làwọn afá súnà làwọn náà pọ̀ sí àlẹ́bì bẹ́ẹ̀ kí làwọn àti síwájú náà òun làwọn mọ̀kọ́ ní màtá ní sókí rẹ̀ bọ́lọ̀ bá sọ̀rọ̀ mẹ́lòmí bá sọ àìsàn lẹ́rọ̀ ọlọ́run o àìyọ rẹ̀ dá lẹ́rọ̀ ọlọ́run àwọn tá a jẹ́ mùsùlùmí alámọ̀rí wa tẹ̀lé náà wà sàn. bọ́lọ̀ bá ti bá wa sọ̀rọ̀ táà nẹ́bí bá wa sọ̀rọ̀ agbọ́ agbà àṣìṣe no comment ẹni ike comment náà olùdíjẹ́ bí àwọn sáájú àlẹ́wà Muhammad ọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́wà ọlọ́run tó yàtọ̀ abẹ́lẹ̀ máa fún ọ̀pọ̀ hàn ìtẹ́lẹ̀ ẹni ọlọ́run ìtẹ́tẹ́ ṣe bí àti tẹ́ ìtẹ́tẹ́ ń lọ́kàn ọlọ́run lẹ́sà áfíìsì rẹ̀ fún yín àwọn sábà tí ó dé sábò sí ìyàlẹ́ ní táàdé tí ìṣe ní kàn bẹ́ẹ̀ nínú ọkàn wa bá bẹ́ẹ̀ dé àlejò wọn tó wọn sábẹ́ jọ́lẹ̀ pé ẹ máa ń fi sọ̀rọ̀ wọ́n lè tẹ̀lé iná fún àpọ̀ ìná àmà àti ìjọ ẹ̀yẹ́ pẹ̀lú tẹ̀mí iná wà fàánà ìtọ́ sọ ọlọ́run agbọ́ àtẹ̀lọ́mẹ̀ tẹ́ẹ̀rí ẹ̀kọ́ ń bẹ́ ń bí ká gbọ́ ọlọ́run kánìtẹ̀lé bọ́lọ̀ bá ní tàwa láṣẹ tàwátẹ̀ tí àṣẹ bá ní agbára ìlú wọn bẹ̀ ìdí ẹ̀kú máa ń tẹ̀lé lẹ́yìn rẹ̀ pàtàkì sọ bá ní tẹ̀mí iná wà fàánà ọlọ́run agbọ́ ọlọ́wọ́ wá tẹ̀lé fún wa mo dúró bí jẹ́ ṣe yìí ọlọ́run ní tẹ́ ẹ bá ń rò lọ́kàn ẹ̀yà àdúrà tó máa nà tẹ́ ẹ̀ ti ké tẹ́ ẹ̀ ti sọ́jáde èdè kan ilẹ̀ kan ìmọ̀ àbí iṣẹ́ ẹ ti pẹ̀lú àṣìṣe mo tó fojú kù ẹ ti ṣe o àmọ́ àṣìṣe gbàdé nínú fojú kù wọn yìí èyí ni kankan èyí tẹ́ bá tún ṣe tó bá yẹ pé wọ́n ní ara ní ni wọ́n ní ńlá wọ́n ní ńlá débẹ̀ ní lẹ́ti ṣe tó yẹ kẹ́ẹ̀ṣe ọlọ́run fà lójú ẹ̀fọn yìí kí ló fà tẹ̀lé iná wọn àgbà ó lè ló àmẹ́nu bẹ́ẹ̀ bá ti gbà bọ́ọ̀nù àgbákò ni àtẹ́wọn ńláńlá ni jẹ̀mọ́ bọ́ọ̀nù bá kẹ̀rọ fún wa ẹ mẹ́jà sọ̀rọ̀ ẹ̀rí mọ́ ìlànà àti ìsinmi náà ní jẹ́rìí ẹ̀sìn ó ní ìlànà ní Muhammad ẹ mọ́ tẹ̀síta nàmì mọ́ ànàbìsọ̀lọ́mọ́ àwọn àìwàsàn ó lè tó burú nínú tẹ́yẹ̀ máa ń ti láyé àdáadáa bí i àlọ́gbùn ìbá wọ́n máa dárí ìbú rẹ̀ òní ẹlẹ́jà ti gbọ́ ẹgbọ́ agbẹ́jáde kó lóṣìláàmù kò burú tẹ́kọ́ amẹ́sẹ̀rí ẹ̀kọ́ ẹgbà ń tẹ́kọ́ gánà pẹ̀lú ọ̀ṣọ́ ọ̀dá gbogbo àwọn tó ń jẹ́ yóò kú tí wọ́n ń fẹ́ yóò kú tán fi gbà gbogbo tán fi mú gbó ìtàn fi mú ẹ̀ ó lè jáde síta náà létí wọ́n tàn fẹ́ bọ̀ làwọn ti wọ́n fẹ́ sáwọn ti ọ̀dá àwọn lè jáde sí ibi àti kọ́dà èyí tà tó ń tè yìí olùdá tè yìí ẹ̀mí ọlọ́jà tó tè é òun ti bídí àti burú jù lórí ẹ̀rọ ṣe láyé ẹni tí ń ṣe yóò mọ̀ jẹ́ kí ẹni tí wọ́n ṣe lé bẹ́ẹ̀ gbogbo tó bá jẹ́ díẹ̀ alẹ́bí ni gbogbo tó bá jẹ́ àdáadáa lẹ́lẹ́ ni alẹ́bí ni òfò ní àná ni bó ibà kí n ṣe tí ò dá tó jẹ́ àná iná ní bẹ́ẹ̀ ọlọ́mọdé àwọn náà o mọ́jíká náà wù àtàyè wọ̀ náà jẹ́mọ́ èyí tó jẹ́ àkòrí kúndùbà wa lọ́sàn-án yìí ó ní ṣẹ́gun náà ìdáàbòbò ẹ̀mí ìsọ́ ẹ̀mí olóògbé dáadáa jábòsù mi tí máa ń bá rẹ̀ lọ́kàn jẹ́ pé àmójútẹ́sì wa níbi ẹ̀ka ńlá rán kò sí sọ́nà ọmọ òṣàlàyé mẹ́sì wa kò fi kánlẹ̀ láì máa ṣàlàyé ààyè àti yìí tí máa ṣe ọba ti débẹ̀ lẹ́gbọ̀n ẹlú ọ̀tún ọ̀tún pé àwọn akọ́kọ̀ọ́ ìdájọ́ kan tó rè ìdájọ́ kan rè ibi tí Islam wá dé adé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí ò sí àwọn tàbí òkóbìrí ẹ̀ àwọn tàbí bí ni kọ́dà àwọn àbá ń tó sílẹ̀ òkóbìrí ẹ̀ àwọn nǹkan tábà tá ń bẹ láyé tó sí kóbìrí ẹ̀ pé ọmọ tẹ̀lé sí ìsìlámù ti sọ ló fi jẹ́ wá ní ṣẹlẹ̀ báyìí àwọn tó máa ń wà láwùjọ rẹ̀ wọ́n ti mọ̀ ẹni tó ti sọ̀kùnú Islam òun lábí rí àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n gbàgbọ́ yẹ̀ sí wọ́n gbàgbọ́ yẹ̀ sí ìṣùwà lọ àmọ́ àdáwọn náà ìkánú wọ́n sọ yẹ̀húdí nígbàtí ẹ̀kọ́nọ́mìkì bàjẹ́ láyé gẹ́gbóde nílò lèyìn ó ní láúkánà Muhammadu hajjan wàhálà tó bá láyé yìí tí àti jẹ́ àti mú àti náà ìkówọ́lẹ̀ ọ̀rọ̀ òṣòṣúná tó dànù ọlọ́jú yìí tó bá yẹ Muhammadu láàrin àpò tí yẹn kàn mú a tea of eh, a cup of tea a cup of tea kọ́ká mẹ́rin tó mú ká tí yẹn máa ń yọ́ sí mu alẹ́ yóò sọ problem ká ní lágbàáyé lónìí sọ́kùnrin ọ̀gbọ́n ọ̀tá ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọ̀tọ́ ọlọ́gbogbo àwọn àtàjẹ́ òsùn ní ààtì ah, islam wọn proud ní tí òjú islam láàrín orí mọ́ láàrín tí islam sàlàyé láyé islam wá dábògbò ẹ̀ ó wá dábògbò ẹ̀ ní ọmọ ìdẹ́ ènìyàn ni ẹni máa ti ń jẹ́ èèyàn ẹni máa ti ń jẹ́ èèyàn ìsìláàmù dáàbò bò ẹ̀mí rẹ̀ kọ́dà àwọn tí èyí sí èèyàn àwọn dáńbà àwọn dáńbà ọ̀nà ìsìláàmù náà kíta pẹ̀lú ẹ̀mí wọn ẹ máa wò ẹ máa wọn ìbò àwọn náà máa pàtàkì àwọn dáńbà yìí àwọn kan wà ní àwọn ìbò àwọn kan máa bá wọn lọ

àwọn àbá inú ẹ̀rọ ń gbà ọlọ́run tó fi gbà wọn fi kalẹ̀ kéèké torí kó lè bá fi ní àwọn èèyàn lá torí nǹkan márùn-ún ni lọ́wọ́ fi gbé òfin kalẹ̀ èyí ká fẹ́ sọ lónìí òun ní torí ká lè bá sọ ẹ̀mí ká dáàbòbò ẹ̀mí wa ká dáàbòbò ẹ̀mí ẹlòmíì olóṣèlú pé náà ṣẹ́kọ̀ọ́ ní agbára láyé

bí ìyà yẹn ṣe ní agbára bí ni kéré ti pé ó sì gbére bẹ́ẹ̀ àmọ́ yóò pẹ́ bẹ́ẹ̀ àwọn ìyá mi bẹ táwọn fojú ewé kò tó fi yẹn pààyàn ọlọ́run ti sínú náà kò ní pẹ́ sí yọ àmọ́ kọ́ọ̀lì àti ìyà tẹ́lẹ̀ yóò bá tẹ̀ jáde náà yóò pẹ́ kó jáde yóò wọ̀ náà ọlọ́run tó wá fi àwọn ọ̀rọ̀ lẹ́nu bà ẹ́ lákòótọ́ kí kù lẹ́yìn náà mọ̀kọ́ sọ̀tọ̀ àní ọwọ́ ní ìṣúná bínú sí ọlọ́mọ wọn bínú sí sọ̀rún wọ́n láàánà ọlọ́mọ bá ní ìtún láàánà rẹ̀ wọ́n á jẹ́ ẹlẹ́hu àdáyàbẹ̀ ọ̀bí ìyá tó tóbi yóò mọ ìjẹ́lu náà ni ọlọ́mọ ti ọlọ́mọ náà ọlọ́mọ tó ń bọ̀ mí أنه من أو قتال بالعدل أني بقى يمين كان láì gbé ní ìtàn kankan àbópáyàn àbótébàjẹ́ lórí ayé tẹ́ gbé dájọ́ ìsinmi lérí bẹ́ẹ̀ bá dán o olúwa ní fọ́nká àndàmọ̀lá kọ́tàlá náà tàjẹ́ ní àná ẹ̀mí sì bá jẹ́ kò bá jẹ́ ní kékeré kò bá jẹ́ ní mùsùlùmí ọlọ́run gbà kó pa gbogbo èèyàn

ọ̀gbọ́dọ̀ ní tó lè fàábọ̀ ní tara rẹ ọgbọ̀dé òun lọ́wọ́ fi sí àwọn nǹkan kan léwọ̀ fún afẹ́ ẹ̀gbọ́n ọ̀dílé ilé ilé sétọ̀ ìpara ẹ̀ má jẹ́ má mú yìí má irú rí báyìí ní pípọ́ lè fa sábà bí tọ́kì tara rẹ fún ààrẹ lọ́wọ́ fi jàmbá ẹ̀rí ọ̀dún wa ọlọ́wọ́ bá dáàbò bo ni bí ọlọ́wọ́ bá ti dáàbò bo ẹ̀mí tó tí ò bí àwọn mùsùlùmí pààyàn ọlọ́run dáwọ̀bẹ̀ máa rí pé àwọn àbá pín àdúgbàfẹ́sẹ̀ rí à wọ́n pín ìpànìyàn sọ́nà mẹ́ta tẹni tó pààyàn yàtọ̀ sí ìpani tí ṣẹ̀rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ bá ṣe dìná tó ti máa ẹ̀pá ìdájọ́ gbé yóò kalẹ̀ bẹ́ẹ̀ bá pààyàn ẹ̀pá bẹ́ẹ̀ fẹ́yẹ̀ ẹ̀lẹ́ bẹ́ẹ̀ fẹ́sẹ̀ ẹ̀lẹ́ ẹ̀pá yàtọ̀ pínlẹ̀ ìgbé ẹ̀yàn tó pa èèyàn ẹgbẹ́ ṣẹ̀rí àtúntọ́nà mẹ́ta wọ́n ń pa àwọn kan ní kọ́tùnù amdan kéèyàn mú ọmọ pààyàn ya ilé ìfẹ́ pààyàn yìí òun làwọn táwọn àbójú gbé ìwà ìyẹn ń jà ní ẹ̀já ó ti gbé ọba yìí wọ́n sì gbé kó púù kó pààyàn pẹ̀lú nǹkan tó ṣe pààyàn ní pílẹ̀ ó kù ní àdá àbáwọn ọmọ ní wọ́n ti wọ́n kó owó kò fẹ́ pa náà kó wá kú bẹ́ẹ̀ ọmọ mọ̀ pa ni ìjẹ́ ilé yóò ní ẹ̀dá gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ti bẹ́ẹ̀ pa òun náà ni wọ́n wá pè kẹ́lẹ́ sí kò òun ò mọ̀ mà pa àmọ́ àkọ́fẹ́ jọ pé òun mọ̀ mà pa ni òun ni kéèyàn máa jà pẹ̀lú èèyàn èèyàn wá ní nǹkan tí ò lè pààyàn wà ní lé ní mú ìdí ọwọ́ ọkàn kó bó láyé ó ti lẹ̀ tó ń já tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ọ̀pá ẹ̀rù àmọ́ ọmọ ọmọ pa á ó fẹ́ jọ pé ọmọ ọmọ pa á. wọ́n pè pé náà èyí tó ẹgbẹ́ kábàáwò ni by mistake by mistake ìyẹn fẹ́ yin ẹran nù mẹ́ ẹran ló sì dùn báyìí àbá ẹran yẹ báyìí ní ó kàn báyìí lórí wọn gbọ́dọ̀ Ọlọ́run ni ó kàn gbọ́ pé ìyẹn kò gbọ́dọ̀ pa á. ṣé àwọn ẹsẹ̀ pípa ni táì mọ́mọ́ bá pọ̀ òun làwọn tó ń gbé pé ẹni tí ó sì nǹkan pé ó lè pààyàn kò lè pààyàn ẹni wọ́n kú látara rẹ̀ bíi dírẹ́fà ó kàn lájẹ́sì ni àwọn èrò mọ́tò wá fún òun òkú ló já ló já táyà yọ ta ló jẹ́ wà ló àmọ́ wọ́n kà fún ẹni tó gbé sọ́kà àwọn sẹ́yìn máa ń sẹ́yìn rẹ̀ fún ẹ̀ ló gbé kalẹ̀ ó sì dá nǹkan bò ó káyàbá àwọn tó máa fà kọjá mẹ́ àbófin àpẹẹrẹ dẹ́njà sí ẹnì kan ó sì mú sí yóò díẹ̀ ó bá kó sínú sọ́kà àwọn èkó mi ju wá mẹ́fà yóò bá mú yóò bá kú ọ̀pá wọ́n ló sọ fún ọ̀pá àmọ́ ọmọ máa pa ẹgbẹ́ ẹgbẹ́ ajẹ́ tí kó mọ́mọ́ pààyàn pẹ̀lú àwọn mẹ́ta àtọ́kọ̀lẹ̀ yìí tàbí tẹ́kì kúrú lọ́wọ́ rẹ̀ irú ẹni yẹn àní pàájì àmọ́ yóò sanwó ẹ̀mí tó sanwó ẹ̀mí àwọn ẹni tó pa wọn àyàfi tí a bá rí gbogbo mọ̀lẹ́bí tí ń rá ẹ̀gbọ́ àyọ̀dá a bá rí ìkànnì mọ̀lẹ́bí ẹ̀mí ọ̀dá o ọ̀ sanwó ẹ̀mí owó ẹ̀mí ní ti ń fún wọn seventy million ọ̀pọ̀ ọ̀daràn lẹ́gbẹ̀ẹ́ pé àìlò òfin láwùjọ wa àzápò ni ẹgbẹ́ òfin tó bá ti pa èèyàn by mistake òun dáràn sọ́mọ́tí ilẹ̀ ọdún lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n tàbí fábílì àwọn wọn kò ní ká yóò yẹ epo bíríkì òkú tó kò lé kò ní fọ́tẹ́ sí torí wọ́n Nàìjíríà báyìí náà ti gbé kalẹ̀ pé àmọ́ ìyàjẹ́ bá ń ta ilé parí ẹ̀bá ẹ̀mí dé ó nà báwa ń bọ̀ wá a nílò epo búrẹ́dì sọ́ọ̀fù bàtọ́ wa tírélà tó wá fi sọ́ọ̀fù sí epo búrẹ́dì ó sì fi lè kó sẹ́yìn kó lò fún wọ́n ní báyà wọ́n ní báyà mọ́ ẹ̀sáyà èwo ló kàn án pé wọ́n sáré ń sọ̀rọ̀ ẹ̀sáyà táyà lọ ń lò tọ́rùn pé ọ́pàyàn seventy million ọ̀ ní kọ́ etí táyà ọrọ̀ pé báyà kàn bẹ́ẹ̀ ni lọ́gbẹ̀rẹ́ kálíbà kálíbà lákàtún àwọn nǹkan tó lè fà á tẹ́ẹ̀mí èèyàn ó fi bọ́ káwọn kò tẹ́ rẹ̀ máa jùkọ̀ láàrin ilé láàrin láàrin gbòòrò máa jùkọ̀ bọ́ bá ti tọ́jú ọ̀sán owó ojú tọ́ fọ́ pé ọkàn lẹ́kọ̀ọ́ ọfẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́yẹ ó kàn ta ojú ẹ̀ ojú abọ́ ọmọ ẹgbẹ́ ọ̀sán fún ìrọ̀lẹ̀ ìdajì seventy million lọ́sàn fún bẹ́ẹ̀ ọ̀sán fọ́ tó máa bọ́ sí ẹ̀yìn èlónú five million tó máa ta five million ọ̀sán ìbò ká òfin ọlọ́run wa ìsìlámù dàbí rẹ̀ púpọ̀ òun ni òfin dá ọlọ́run ẹgbà lè pa èèyàn a lè pa èèyàn bí àti torí kẹmẹ́ta ẹ̀ẹ́dẹ̀ẹ́pá à ìtẹ́lẹ̀ bí bá tó pààyàn tó bá pààyàn pọ̀ náà èyí máa fi alákọ̀ọ́kọ́ta sọ ni ìtẹ́lẹ̀ pààyàn lókè ẹ̀kẹ́ta àpá láyé náà wọ́n wé ìsìlámù àwọn Jẹ́rí ẹgbà pé kẹ́ẹ̀bí ẹlẹ́sẹ̀ kẹ́ẹ̀padà fi ẹni tó ṣẹ̀ kẹ́ẹ̀padà sílẹ̀ bẹ̀ẹ̀bẹ́ ẹni ní ṣe ìdájọ́ ó dájú kẹ́ẹ̀pa ilé ẹ̀fẹ́ pa lọ. Ẹjọ́ yìí ẹgbẹ́ ẹjọ́ yẹn kiri àtẹ́jọ́ wọn bá tí ò bá tí ò bá darí lójú ẹ̀ rí gbogbo ọmọ ẹgbẹ́ rí kẹ́ẹ̀sẹ̀ kan fi ẹni tó pé ó ṣe é ti wẹ́pẹ́ ẹni ìyẹn náà ló pa lóòótọ́ táwọn ní ká wò

àwọn abájẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn láti ṣòwò wọ́n ń pa àwọn èèyàn nítorí tó wọ́n àgbẹ̀ká ọ̀pá ìdàrẹ́ǹtì náà ni àbọ̀ ọ̀sẹ̀ àríyàn pẹ̀lú àti náà ni àdákùnrin lọ́kàn nítorí lè ẹ̀díká gbìyànjú ká máa dáàbò bo àwọn èèyàn àwọn atẹ́lẹ́ ká máa dáàbò bo àwọn èèyàn tá a ẹ̀ àìsàn ní wọ́n sùn ọlọ́run lè nítorí wọ́n ní ọjá pẹ̀lú wa wọ́n tó gbé lọ wọ́n ní ọjá pòpò dúkìá wa ara ń kíkẹ́ rí àdúgbò kẹkàrẹ̀ ló ẹkùn ní márùn ni ìdápòpò dúkìá wọ́n ní ọmọ ọ̀sọ́ káàkiri kẹ́mọ́bà bí mọ́tò wípé kẹ́mọ́bà gbé وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتفق الله عليكم كريم وقال محمد صلى الله عليه وسلم الله صلاة آمين islam lára yorùbá orí bí òkè kalẹ̀ láti lè dáàbò bo ẹ̀mí ọmọ ènìyàn ní fún àpẹẹrẹ kan kọ́lá ẹ̀mí ara rẹ̀ gánà èyí mo lẹ́nu mi àwọn padà nílẹ̀ o òun ló jẹ́ pé mùsùlùmí ò lágbára lórí páàkì kanu páàkì ara rẹ̀ ọgbẹ́ ilé nípa méjì ń ta ọmọ dàtà yìí àwọn yẹn lè bá débẹ̀ ẹgbẹ́ yẹn ń ta àwọn yẹn ń ta kéde wọn tí wọ́n fẹ́ràn kan rà ọ̀ tó bẹ̀ èèwọ̀ ńláńlá ló ṣẹlẹ̀ ọ̀ lè ta ẹ̀jẹ̀ lọ́wọ́ ọlọ́dọ́ ó yẹ fàá ẹ̀ka láti ilé bàbá méjì ẹ̀rọ fẹ́ àwọn àwọn abẹ́ ó tún máa ń wọ́n fa ó tó bàlá lọ́la àrọ́mù ni ó ìdìbẹ́ jẹ̀ mi ní ń fà àì gba ẹ̀jẹ̀ ká fún ẹ̀lẹ́gbẹ̀ẹ́ àlejò lẹ́sẹ̀ ká fi save life àwọn èèyàn nítorí tó bá kù lára tiwa kò ní àwa lá tó bá kù lára wa pẹ̀lú wájú àwọn dókítà tó bá kù lára wa ikú lára wa nìkan fáwọn ẹlẹ́gẹ̀ẹ́ tó tó kò ní wá la àwa lè lò láti fi sẹ́ẹ̀fù láìpẹ́ yẹn àmọ́ níta ẹ ti gbọ́ bá níta bẹ́ẹ̀ gbọ́ ẹ má tẹ̀jẹ̀ mọ́ ẹ̀yin dókítà náà ẹ má tẹ̀jẹ̀ mọ́ tó bá yẹ pé owó tẹ́ ẹ fi tọ́jú ẹ̀jẹ̀ rẹ̀ tí ò fi bàjẹ́ ẹ lè owó tẹ́ ẹ fi tọ́jú rẹ̀ owó tẹ́ ẹ fi tọ́jú rẹ̀ pé ẹ̀jẹ̀ yìí sábà fi sínú kéré yìí yóò bàjẹ́ pàtàkì bàtà fẹ́ tẹ́lẹ̀ mi owó tẹ́ ẹ fi tọ́jú rẹ̀ ń tó ná yín nìkẹta ó ti yé báwọn. tìǹbù ọ̀pá àníkàn ọmọ ọmọ alẹ́ wà ó sọ mọ́ rẹ̀ níjọ́ kan anábì ni ẹni bá pa ara rẹ̀ pẹ̀lú orin tó mú táàdì tó bẹ̀rẹ̀ pa rẹ̀ pẹ̀lú àdá ó kàn gbọ́n àǹfà ni ó fi òun pọ́n ẹgbẹ́ ló ní òfin tó kù the last solution ló pé kó o ti nìyí kò bá mọ́ ló bẹ́ẹ̀ o àdábò ni o ó burú kéèyàn pa èèyàn lọ kéèyàn pa ẹyẹ lẹ́ni lọ kéèyàn pa ara rẹ̀ ó burú ju kéèyàn pa ẹyẹ lẹ́ni lọ ọ̀gbọ́n mi fẹ́ àníkọ́ para rẹ̀ ní ara rẹ̀ kọ́ gbà á ó burú kọ́ bẹ́ẹ̀ ẹyẹ lẹ́ni lọ anábìnrin alábìnrin pa rẹ̀ kó gún rẹ̀ ní nǹkan anábìnrin kò lọ́bẹ́ o bó bá ti kú ní tẹ́rù pé ẹ̀mí rò mímọ́ bó ṣe kú ní tí ó ti wà lọ sàárè rẹ̀ lónú ìnira tó rí nígbà tó gún rẹ̀ òní kò bí ó ti gún rẹ̀ ní ìnira ìnira òní lófin ìgbà tó yẹ pé àwọn afẹ́fẹ́ pé ó sọ pípa ara rẹ̀ ó rí pé ẹ̀tọ́ ni kóun para pẹ̀lú túbúrẹ́ yìí kò ní jáde nínú láyéláyé ìbẹ̀rẹ̀ lọ́bẹ̀rẹ̀ lò tó pé ó ti sọ ìtọ́nà ọba tẹléwọ̀ ó sì kí ni ó sọ rẹ̀ tọ́nà tó ẹ̀kọ́ pé kóun para ogun gan níbi láìsí tó bá rí bẹ́ẹ̀ ó ti káàkiri yóò sì pé inú náà bọ̀ kọ́nà kọ́ sáánú ni ọ̀tọ́ ẹ̀kẹ́ pàà ní yàrá egún yáyẹ̀ jẹ́ lọ ọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n òun yóò kó mẹ́ta obìnrin náà ó o torọ́wọ̀ ìgbò

tẹ́gbà fọ́nù ń bá yí lọ yóò tó wọlé jáde yóò tó pẹ́ mẹ́ oníjáde mẹ́ tó wọn ó kàn lọ já látàpátá sọ pé wọn kọ́ dá fún kó tó kú ọmọ ìjẹ̀rọ̀ ìrora nì bí ìtàn sọ̀rọ̀ wọn náà jẹ́ lọ ni. mọ́pàá rẹ̀ kò fẹ́ báyàn ẹni àwọn àmì rẹ̀ pé àbí láti oníṣàlẹ̀ fún òun kò tẹ́lẹ̀ kó ń pa rẹ̀ kò dáná ṣẹ̀yà o èyí lè gba ẹ̀mí ní ọrùn ara rẹ̀ èdè mi mo lẹ̀ lé ọkọ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́run fi àyàn lórí ẹ̀ olùfíjọ́fíjọ́ kan lójú ogun náà wà sọ́wọ́ àwọn wá ah, ok wọ́n lójú rẹ̀ rọ̀ ẹjá fún òkúdọ̀ ní sọ́bà ni wọ́n mú ó àti lójú ogun alẹ́mìnà ọmọ náà ọmọ ọmọ náà ní ah! ẹni táwọn òpé àwọn òpó ọjọ́ táwọn náà lè jìyàn lójú jẹ́ yìí ẹni káwọn tẹ́lẹ̀ wọ́n òun ni kó kéèké yẹn láyé tó dáa ẹjẹ́ máa ṣe o àti wá ní ọ̀bẹ báyìí ni ó sì mú ìgbà ó bí ìdílé kalẹ̀ bájú rẹ̀ ẹni wọn ló pàrọ̀ àwọn pàrọ̀ sí bọ́ ọ̀pá pààrẹ̀ iná lọ mọ́